إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أصر صلاة نبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú àrísálà èyí tí al-imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala tí wọ́n kọ láti lè fi ṣàlàyé àwọn alámàrí ẹ̀sìn wa وني فمن قام الى وضوء من نوم او غيره فقد قال بعض العلماء انتي وباتدي لا تجور ابي وتنشجور الذي يقول فشل ولا فقد قال بعض العلماء àwọn apákan àwọn àfá wọ́n ní yabda owó yóò bẹ̀rẹ̀ fàyísàmìlá yóò dárúkọ ọlọ́mọba pẹ̀lú kó ṣe bisimilá wàlàmìyàrá wo bá àdúgbò mìíràn amìrì bìí àwọn mímú àwọn àfá wọ́n dẹ̀ ní kò ń ṣe nǹkan tí a ní láti pààyàn láṣẹ fún eléyìí jẹ́ pọ́ìntì àkọ́kọ́ ẹni tó fẹ́ ṣe àlùwàlá wọ́n ṣàlàyé bóò ni ó ṣe bẹ̀rẹ̀ àfáàní yóò ṣe bisimilá ṣé èèyàn lè ṣe bisimilá irrahman irrahim àbí ká ṣe bisimilá ìnìkan òtítọ́ arínú àwọn afá tọ́gbà ipé tàbá ṣe bisimilá nìkan òun ló fi dájú pé kò ní ìdíká sọ pé rahman rahim àwọn mídẹ̀ ní tàbá ṣe bisimilá rahman rahim ó tún fi kún sí náà ni ṣùgbọ́n ìkíní kejì ẹ̀ wọ́n a máa pè ní àtẹ́sìmíyà òun náà ni kí a bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú pé ká dá orúkọ ọlọ́run ọba Allah tó sọ pé bisimilá tó lè bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá àbóṣe bisimilá rahman rahim ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n wípé kankan náà ni kò sí tó burú bẹ́ẹ̀ wọ́lámiyá àwòbá àbùkù àwọn mi ò ti ẹ̀rí wípé ká ṣe bísmìlá wípé ara àlùwàlá ni torí wípé tábáwo àwọn àhàdí tó sọ̀rọ̀ pa bóòlá ṣe ṣe àlùwàlá fẹ́ sí èyí tó ṣe wípé ó sọ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó máa ń ṣe bismillah nígbà tí ó bá bẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ àdìsí wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní la salata liman la wàlá òbóhá lima lam yadhkur ismallahi alayhi ẹni tí ò bá lálùwàlá kò níhù ẹni tí ò bá dẹ̀ ṣe bísmìlá ẹni ò ní àlùwàlá àdíìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn afá aládìsì wọ́n ní ọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àmì gbà wípé ó lálàáfíà ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ òun ni wípé ẹni tí ó bá ṣe bísìnlá àlùwàlá rẹ̀ ò pé dáadáa ó ṣe wípé kò ní àlùwàlá rárá àwọn míì dẹ́gbà wípé hadith yìí ò lálàáfíà torí náà kò sí nǹkan tó sọ wípé ká ṣe bísìnlá ká tó bẹ̀rẹ̀ alùwàlá àwọn míì dẹ́gbà pé ó lálàáfíà ìpé májẹ̀mú ni ṣùgbọ́n èyí tó dẹ̀wọ̀n wallahu alam ó ní pé ká ṣe bísmìlá ká tó bẹ̀rẹ̀ alùwàlá ó ń ṣe ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó dáa níta bá lè ṣe torí pé ká dárúkọ ọlọ́run ọba ní ìbẹ̀rẹ̀ àwọn kàtàbá fẹ́ ṣe nǹkan tí arí ẹ̀rí tó pọ̀ tó sọ̀rọ̀ ń parẹ̀ ni lára rẹ̀ òun ni ikú tá a bá fẹ́ wọlé ìgbẹ̀sẹ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó kí a ṣe bismillah ó ní sátìrì ما بين أعين الجن وعورات بني آدم إذا دخل أحد المرسلات أن يقول بسم الله إن jẹ gẹ́gẹ́ bí gàgá tí omi jẹ́ kí àwọn àlùjọ̀nù sọmọ rí òhò ọmọ ànábì ádámọ̀ nígbà tó bá lọ ṣe ìgbọ̀nsẹ̀ òun náà ni wípé kò ṣe bísmìlá bákan náà ẹni tó fẹ́ báyàwó rẹ̀ láṣepọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní law anna ahadakum qala hina arada an ya'ti alahu bismillah allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana in tubdira bayna ma walad lam yadurra ash-shaytan anábì sallallahu alaihi wasallam ó ní tí ẹnìkan nínú yín bá fẹ́ báyàwó ẹ̀ láṣepọ̀ tó bá sọ pé bisimilá rí ọlọ́mọ ọba o jannibna shaitan gbéjì shaitan jìnà sí wa wa jannib shaitana ma razaqtana bákan náà in tí ọlọ́run àti bá fi ta wá tó bá fi ṣàríbìtì fún wa ní ọmọ tó bá ní àṣepọ̀ wa that is àṣepọ̀ arákùnrin yẹn àti ìyàwó rẹ̀ ó já sí ọmọ anábì sallallahu alaihi wasallam ó ní tó bá fi lè so eléyìí tí ọlọ́run bá bá kádàrà wípé àṣepọ̀ wọn yẹn yóò padà dọmọ ọmọ yẹn ṣètọ́nù ní ní ìkápá lórí rẹ̀ ìta fẹ́ lò ní pé bisimilá ó wà mbẹ bó wà ní sábà bẹ́ ṣe àlùwàlá táàpù wá ní ó ń ṣara ẹ̀ ní pé ká dárúkọ ọlọ́run bá ká tó bẹ̀rẹ̀ sọlọ́ jẹ́ pé tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí àwọn afẹ́sì tí wọ́n sọ òdìgbé ká ṣe bisimilá ká tó bẹ̀rẹ̀ àlùwàlá nǹkan tó dáa ni sọ̀rọ̀ yẹn wá ní àwọn kan lọ́rọ̀ yẹn ní àwọn kan ní kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n kókó o ní pé ara ẹ̀sìn ni o ní ká ṣe bisimilá ká tó bẹ̀rẹ̀ àlùwàlá eré ìdábà bó sọ pé yọ̀bùdà ò yóò bẹ̀rẹ̀ ọ̀yùsọ́mìlá yóò ṣe bisimilá aláwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn apá àgbà ìgbé tó wá sọ pé bisimilá irahman irahim kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà wàlámiyára wo àbúrú àwọn míì ní kò kata lára kẹta pa àwọn èèyàn láṣẹ pé ká máa ṣe torí pé àwọn gbogbo àhàdíìsì tó sọ̀rọ̀ pa bí ànábi ṣe máa ṣàlùwàlá sallallahu alaihi wasallam ààrí tí ó ní ànábi sallallahu alaihi wasallam ó máa ń ṣe bismillah kó tó bẹ̀rẹ̀ àwọn ní kò ṣe lára nǹkan tí a ní à ń pa àwọn láṣẹ ọmọ ṣe so lọ́dọ̀ títí wọn ẹ tó bá bẹ̀rẹ̀ àlùwàlá tó kàn fọwọ́ rẹ̀ tí ó ṣe bìsìnlá wọ́n ní ààlè ló fi nǹkan tí ó pàtàkì ilẹ̀ torí pé àwọn gbà pé kò sí àdíf tó lè fi rìn lẹ́yìn وكون الإناء على يمينه أمكن له في تناوله ẹni tí ó fẹ́ ṣe àlùwàlá ẹni tí ó fẹ́ ṣe àlùwàlá kí igbá tí è ṣàlùwàlá kó wà ní apá ọ̀tún rẹ̀ ó rọrùn fún ju wípé kó wà ní apá àlàáfíà rẹ̀ lọ ìyẹn yóò jẹ́ kó rọrùn láti mọ bù tí wọ́n ní kó gbé igbá yẹn sí apá ọ̀tún wọ̀yẹ́bùdà òfà yẹ́kìsìlì ìyàdé yìí kó bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ó fọwọ́ rẹ̀ méjèèjì kọ́bùlà ìtìlá ọmọ fìtínà ṣíwájú kó tó ti ọwọ́ rẹ̀ méjèèjì bọnú igbá tó fẹ́ fi ṣàlùwàlá sàláàsà kò ṣe lé ilẹ̀ mẹ́ta fàyínkánà kọ̀tbálá tó bá ṣe pé arákùnrin yìí ó ti ṣe ìgbọ̀nsẹ̀ àbófúsárí àwòtàgáwàtọ̀ àbóṣègbọ̀nsẹ̀ gásàlà dáàlì kẹrin ìlú fún mẹ́tàwádà yóò fọ́ ọ ọwọ́ rẹ̀ yóò ṣe ìmọ́ra lẹ́yìn yóò ṣe wá ṣe àlùwàlá anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe òníkó tó ti ọwọ́ bọnú omi tó yẹ fi yóò ṣe omi sí ọwọ́ láti fọ ọwọ́ ọ̀tún rẹ̀ àti ọwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ àtọwọ́ òsì rẹ̀ àti àtẹlẹwọ́ rẹ̀ àti ẹ̀yìn àtẹlẹwọ́ rẹ̀ kó fọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà tó wá rẹ̀ fọ ọwọ́ ọ̀tún àti àtẹlẹwọ́ ọ̀tún àti ẹ̀yìn àtẹlẹwọ́ ọ̀tún tó kọ́kọ́ pẹ̀lú fọ àtẹlẹwọ́ ẹ̀yìn àtẹ́lẹwọ́ sí ó fọ́ lẹ́yìn bá láìpù tó bá dẹ̀fọ́ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà kò sí nǹkan tí ó burú ń bẹ́ kókó òun ni pé kó fọ àtẹ́lẹwọ́ rẹ̀ àti ẹ̀yìn rẹ̀ ṣíwájú kó tó ti ọwọ́ rẹ̀ bọnú igbá gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi tó máa ṣe tó bá yẹ pé ẹni jí ni pàtàkì lọ tó bá tó fẹ́ ṣe irú àlọ́ alábẹ́ ani anabiwa muhammad sallallahu alaihi wa sallam oni ìdásá ìkọ̀dọ̀ ahdukum min nawmi tí a kan ní bá jí tó bá jí fàlá yẹ́gùnmìsù yádà òfin iná kó má ti ọwọ́ rẹ̀ bọ́nú tí omi ń bẹ́ ń á sàlásà àfikó fọwọ́ yẹn ní ẹ̀mẹ́ta fa iná wùláyé tiri àyìnà bá tàti àbí torí pé kò mọ ibi tí ọwọ́ òun gbé mọ́jú aṣàlàyé lórí eléyìí nípa pé ó kọ́ sí kò ti fi ọwọ́ kò fi ọ abẹ́rẹ́ kí ọwọ́ ti kankan tó jẹ́ nǹkan ẹ̀gbin àti bẹ́ẹ̀ lọ so tó bá ṣe omi sí ọwọ́ rẹ̀ ọ̀tún tó fi fọwọ́ sí fọ́ lẹ́yìn rẹ̀ ṣe wá ti ọwọ́ bọ inú omi láti lè yọ ẹnu nù láti lè fímú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó ń tọ́ka sí ìmọ́tótó súnmọ́ yóò tó yádà òfin iná lẹ́yìn náà yóò ti ọwọ́ rẹ̀ bọnú igbá fàyà máa yóò wà bómi pẹ̀lú ọwọ́ rẹ̀ fàyùmọ́dùmí fa òsálàsà yóò yọ ẹnu rẹ̀ nù lẹ́ẹ̀mẹ́ta min gharfatin wahidatin láti bí gẹ omi kan àbí ìkúnwọ́ omi kan tó ṣe wípé ó bù ìkúnwọ́ omi kan tó bù yẹn òun náà ni ó fi yọ ẹnu rẹ̀ nù lẹ́ẹ̀mẹ́ta insha'a tó bá wù aw salasa gharafatin tó bá dẹ̀ wù ó lè ṣe ní ẹ̀kúnwọ́ mẹ́ta dàtí tó bá ti ọwọ́ bọnú omi tó bu omi yẹn báyìí yóò mú nú ẹ̀ yóò fi yọ ẹnu nù yóò tù yóò tún mú bẹ́ẹ̀ yóò tún fi yọ ẹnu nù yóò tù yóò tún mú nú ẹ̀ àti ìdí tó ṣẹ́kù yóò fi yọ ẹnu yóò yẹ pé ó yẹnu lẹ́ẹ̀mẹ́ta àwọn sọláṣà zarafati àbí bó ṣe pé yóò bu ẹ̀kún wọ́kan èyí ni a fi yọnu àkọ́kọ́ a tún bu ẹ̀kún ẹlẹ́ẹ̀kejì yóò tún fi yẹ ẹnu nù yóò tún bu ẹkún ẹlẹ́ẹ̀kẹta yóò tún fi ẹnu èyí tó wá wù kó ṣe ní méjèèjì bá láìfi wọ́n yìí ni sáàkà bí òṣùbá ìhì bí òṣùbá ìhì àwọn òṣùbá ìhì tó wá fi lè fi ọwọ́ rẹ̀ ọmọ níka rẹ̀ tó fi irun pákó fàhásánù eléyìí náà dáa nam anábùwà muhammad sallallahu alaihi wasallam ó encourage wa pé ká rún pákó ká tó bẹ̀rẹ̀ àlùwàlá àbí ká tó mọ kírun oníláwọlá aṣọpọ àlá ummati tí ó bá ń ṣe pé nǹkan yìí ó le fún àwọn èèyàn láti máa ṣe la amartu bisiwak màá ní ká máa rún pákó inda kulli sọlá ní gbogbo àtọwádìí fẹ́ kírun nínú ẹgbàá wa عند كل udu أو مع كل udu كما بشال ولا. sotori náà ààrẹ lómi yóò rìn pákó ṣíwájú نشال ولا. bẹ̀rẹ̀ sí ṣe àlùwàlá ẹlòmí ilẹ̀ ní ó lè jẹ́ pé ńgbà tó bá débi tí ó ti yọ ẹnu nù ló ẹ̀ṣẹ̀ rìn pákó dàtí lẹ́yìn tó ti ṣanwọ́ nù ó wá kó pé kó yọ ẹnu nù yóò àrìn pákó bá sẹ́ni tí ò lo pákò ṣó lè lo ọmọ níka rẹ̀ láti lè fi gbó ẹnu rẹ̀ eléyìí àfáàn fún wa pé tó bá ṣe fàhásánù kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bó ti ẹ̀yẹ pé kò sí hadith tó ní ká fi ọwọ́ ọrùn pákò ṣùgbọ́n kókó òun ni pé àwọn ìdọ̀tí tó ń bẹ lẹ́nu wa kó lè bà jáde kúrò tó ẹ̀sẹ̀ ń ṣe kú ìhámfì ìlmà á lẹ́yìn náà kó fọ omi símú wàyẹ̀sẹ̀fíhù kó tún fà á síta padà salasan kó ṣe lé ilẹ̀ mẹ́ta yẹ́jọ alùyàdáhù aláàmfihè yóò gbé ọwọ́ rẹ̀ síbi imú rẹ̀ kàmtìkọ́tìhì bí ẹni tó fẹ́ fọkún wàyùsíhù akọlùmí salasin fil madmadati wal istinshaq tó bá fi lè yọ ẹnu rẹ̀ nù lẹ́ẹ̀mejì abẹ́ kan èyí náà tó kò sí nǹkan tó burú ń bẹ tó bá fi lè fi mú lẹ́ẹ̀kan tó fa omi símú tó fa síta padà lẹ́ẹ̀mejì àbí ẹ̀kan èyí náà tó wàláhù jámùrù dhalika fi gharfatin wahida gbogbo tá yìí ó lè fi ẹ̀kúnwọ́ omi kan kó fi ṣe gbogbo ẹ̀ ó lè fi ẹ̀kún omi kan kó fi ṣe gbogbo ẹ̀ so ọ̀rọ̀ bá ṣe ń ṣe àlùwàlá nǹkan tí ìgbàláyé wà fún wa púpọ̀ mẹ́rin so béèyàn bu ẹ̀kún omi kan tó fi yọ ẹnu nù lẹ́ẹ̀kan ṣoṣo ó tó bórí peter ẹlẹ́ẹ̀kejì ó tún fi dá sí náà ni bó bá ṣe ẹlẹ́ẹ̀kẹta èyí ń ló dáa jù so kò sí nǹkan tó burú bẹ̀ náà tó bá fi ọmọ níka rẹ̀ tó fi rin pákó bí alẹ́ ìgbà yẹn ó mú omi ó fi símú ó fà títa padà tó bá ṣe lẹ́ẹ̀kan bá láìsí bó ṣe lẹ́ẹ̀mejì ó tún fi dá sí náà ni tó bá ṣe lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ló fi dá jùlọ na kọ́rẹ̀ lè pa gbogbo si papọ̀ síbi omi kan ẹ̀kún omi tó kù òun náà ni ó fi ẹnu mu bí alẹ́ kan ni abe méjì ní tó bá ṣẹ́kù nírálẹ̀ rálẹ̀ omi yóò fa símú yóò fa síta padà ó lè ṣìyẹn náà ó dẹ̀ lè bu ẹ̀kún omi kan kó fi yọ ẹnu ní tó bá ṣẹ́kù nírálẹ̀ rálẹ̀ lẹ́yìn ìgbà tó bá tú omi tó dà sí ẹnu tó tú yẹn jáde rálẹ̀rálẹ̀ omi tó ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ yóò wá fà á símú yóò tún fà á síta padà yóò tún bu omi ẹlẹ́ẹ̀kejì yóò bu sẹ́nu yóò tún tú lẹ́yìn ìgbà tó bá ti ní nínú ẹnu rẹ̀ rálẹ̀rálẹ̀ omi tó ṣẹ́kù yóò fà á símú yóò tún fà á síta ó méjì yóò tún bu omi ẹlẹ́ẹ̀kẹta yóò bu sẹ́nu yóò tú síta padà bàlẹ̀rálì omi tó bá ṣẹ́kù yóò fà símú yóò fà síta eléyìí náà ó dá so àwọn method tí a fi ń yọ ẹnu ta fi ń fa omi símú fà síta method tó fẹ́ tó bí mélòó kẹrì tó ṣe pé ìta bá ṣe ní gbogbo ẹ̀ kò sí ìgbà tí ń bẹ àwọn ahadith anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó tọ́ka sí àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bá a ṣe padà mú wá àwọn ahadis tó sọ̀rọ̀ pa bóòlù anábì sallallahu alaihi wasallam bóòlù ṣíṣe àlùwàlá sòyìn tí àfa ń ṣàlàyé fún wa yóò tún lè fi yíwa dáadáa so omi yóò fà á símú yóò tún ṣe kí ni yóò fà á sí tàpàrà in pàtàkì jùlọ òun ni kó fi omi kó fi clean imú rẹ̀ ìyẹn gangan ló pàtàkì jùlọ torí pé ẹlòmí ó léwu kó tó ń bá fa omi símú ó lè sapá ń lórí so kò mọ́ bá ṣe ń fa omi símú so wọ́n á ní tó pàtàkì jùlọ òun ni kó clean imú ẹ̀ tó bá ṣe pé kó fà símú yóò mú omi sápá lórí láyé kálífù láwọn sọ ìlà òsáà so ní yóò bá máa ṣe tí ó rẹ̀ kí ṣe pé òun gangan ni tí ó jẹ́ ọ̀ràn ẹ̀yàn ní tó jẹ́ ọ̀ràn èèyàn òun ni ká ṣe àlùwàlá bó ṣe yẹ kí a ṣe é náà má ṣàlàyé fún wa tẹ́lẹ̀ náà ká fa omi símú ká fa omi ká yọ ẹnu nù ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì àwọn ní kò ń ṣe ọ̀ràn yẹn àdẹ̀rẹ̀ àwọn tán ní ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn tán lọ́rọ̀ yẹn náà ni wọ́n sọ pé dandan òun ni ká fà á nítorí jẹ́ pàtàkì lọ́dọ̀ tí wọn náà ni ká ti clean imú wa káti kílìnì imú wa irú ló jẹ́ pàtàkì ṣùgbọ́n tá a bá ma bá ṣe fọ omi síwú tí ò ní sápá wa lórí eléyìí ló fi dáa jùlọ torí pé ẹ̀gẹ̀gẹ̀ ni wọ́n ń pè ní alistinshak istinshak bí ìgbà tó ṣe pé èèyàn fa nǹkan sí imú bí ìgbà tí èèyàn fẹ́ gbóòórùn nǹkan so ó wá fa nǹkan yẹn kí omi yẹn lè wọ imú rẹ̀ lọ so bẹ́ẹ̀ ni yóò ṣe ṣe fún omi ìlú ṣùgbọ́n tí ò bá ṣe bẹ́ẹ̀ ilé yóò bá alùwàlá rẹ̀ jẹ́ súnmọ̀ yá àkóso máa lẹ́yìn náà yóò mú omi ìṣáà tó bá wù bìyàdé ìṣẹ̀mí pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì wọ́n iṣẹ́ àmìyẹ́dì ìlúùnà tó bá dẹ̀wù yóò lọ ọwọ́ ọ̀tún nìkan fàyẹ̀jà alùkù fìyàdé ìṣẹ̀mí án èyí tó kù pẹ̀lú ọwọ́ ọ̀tún yóò dà síbi ọwọ́ òsì omi yẹn yóò bẹ níbi ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì fún ìyàwó àti yóò wà gbé lọ síbi yóò dá sí bí ojú rẹ̀ báàtìlàláwú lẹ́ni tó ń fọ́ bíyàdé yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì min àlẹ́jọ̀báàtìhì láti ibi tí ó ga jù níbi iwájú rẹ̀ <coughs> láti ibi tó ga jù níbi iwájú rẹ̀ wàhálùú àlà ibi tí ó fọ́ ona ni manabi tu ṣáàrí ra'sihi ibi tí irun orí ti bẹ̀rẹ̀ sí ní wu ìlà tarafi dhakrihi lọ síbi ibi ìjàgbọ́n rẹ̀ wa dawra wajhihi kullahu min hajjihi asme lahyeyi ila sidgheyi bakana náà láti bí etire rẹ̀ lọ síbi etikeji ibi gan egungun parí kẹ́yì tó súnmọ́ bí etí méjèèjì àti ibi tí irun ti ń wù tí irun ti bẹ̀rẹ̀ sí wù bí orí rẹ̀ déédé bí ìjàgbọ́n rẹ̀ lọ síbi páríkẹ́ ní ìtò súnmọ́ etí ní ọ̀nà méjèèjì ilé ìpìta afẹ́fọ́ nígbàtà bá ní à ń fọ ojú wa ẹni tí ò bá ṣe àlùwàlá báyìí kò ní àlùwàlá that is nípa ọ̀rọ̀ bí a ṣe ń wẹ ojú tí ẹlòmí bá ní òun ṣe àlùwàlá yóò kàn mú omi yóò ṣe wálẹ̀ báyìí parí kẹyẹ kò ní jẹ́ kí omi débẹ̀ ní ọ̀nà méjèèjì táwa rí pé omi ò kan bí tó yẹ kàn nígbà tí olóhùn ṣe alùwàlá tó ń fọ ojú òun sórí èèyàn bẹ́ẹ̀ tó bá kí òun kò ní òun torí pé ká fọ ojú wa nígbà tí a bá ní à ń ṣe alùwàlá ọ̀ràn yẹn alùwàlá ni ẹni tí ò fọ ojú dáadáa kò ní alùwàlá tabadí kò fojú dáadáa ìtumọ̀ ẹni pé kò dé kí omi débi tó yẹ kó dé ẹlòmí tó bá ń fọ́ kò ní bẹ́ẹ̀ láti ibi tí irun ti bẹ̀rẹ̀ kò ní bẹ́ẹ̀ láti ibi tí irun ti bẹ̀rẹ̀ adẹ́gbọ́rọ̀ bẹ̀rẹ̀ níbi tí irun ti ń bẹ̀rẹ̀ lọ síbi ìsàlẹ̀ lọ síbi páríkẹwa ọ̀nà méjèèjì eléyìí láàtò kúkú ni lágbájá ọmọ lágbájá ó ti fọ ojú nígbà tí ó ń ṣe àlùwàlá anything tó bá ti wà short of this ìtumọ̀ ẹni pé ni ò lálùwàlà ìtumọ̀ ẹni pé kò lálùwàlà náà afá sọ fún wa pé a ọwọ́ kan bomi then ọwọ́ kan tá a fi bomi yẹn a ọwọ́ kejì support yẹ láti lè fi kún ojú wa sáà lè lo ọwọ́ kan ṣoṣo láti lè fi ṣe bá láìfi ètò pàtàkì lọ òun ni pé kí omi kó ti débi párítẹ̀ wa mọ́bí wa lọ́nà méjèèjì ibi orí wa ibi tí irú ti bẹ̀rẹ̀ lọ síbi ìjàgbọ́n wa ibi tí ètò pàtàkì lélẹ̀ ṣé ọwọ́ kan ló lò àbí ọwọ́ méjì ló fi ṣe kò sí nǹkan tí ogun tó bá lo ọwọ́ kan náà tó bá lo ọwọ́ méjì yóò jẹ́ kó wà ìdí àfún láti tètè jẹ́ kí nǹkan yẹn kárí yìí ṣùgbọ́n tó bá lu ọwọ́ kan náà kò sí nǹkan tí ó burú níbẹ̀ wayumiru yadayhi ala ma ghara min ghayri ajfanihi nígbà tó bá ń fọ ojú rẹ̀ náà ọwọ́ rẹ̀ méjèèjì yẹn kójé kó kọjá níbi tó wọnú níbi ojú rẹ̀ that is àwọn tó wọnú yìí níbi ojú wa àádìkò mi kan náà so eléyìí ó pàtàkì wọ́n àtàrírí jabahati yìí bákan náà àwọn bí ṣe bí wọnú díẹ̀ níbi gbangba wájú wa àfẹ́ kómi kan gbogbo ẹ̀ ní kókó kókó ó ní kan gbogbo ibi tó wa wàmà tahta màrínìhì mìndọ́ ìrì àǹfì bákan náà imú wa yìí ibi tó ń bẹ ní abẹ́ ẹnu wa kájẹ́ kí omi kan ẹbí báyìí eléyìí náà afáàfin ṣàlàyé fún wa gbọdọ̀ jẹ́ kí omi kó kárí sí wàyò harriku lẹ́hìyátahu fi ghasli wajhihi bi kaffayhi li yudkhila al-ma' بدفع الشار بما يلاقي من الماء bákan náà irúgbọ́n rẹ̀ yóò jẹni tó ṣe pé yóò mìí fìkásí wájì yìí nígbà tó bá ń fọ ojú rẹ̀ fìkásẹ́ ìpẹ̀lú àtẹlẹwọ́ méjèèjì yẹn náà ìwúdà kúlẹ̀ àlùmá kómi lè bá a débẹ̀ lè dáfẹ́ ìṣàr lè má yóò lákì mẹ́lìmáà kí ló fà á torí pé omi tí ó bá ń débi irùngbọ̀n wa ìdáfin ìṣàr irun yẹn yóò máa ti omi yẹn dànù so kó mi irùngbọ̀n yẹn díẹ̀ so that omi á lè wọ ibẹ̀ وليس عليه تخليلها في القلوب في قول مالك أني إمام مالك rahimahullahu ta'ala wọ́n ní kò kí ń ṣe ọ̀ràn èèyàn fún láti lè ya irun gbọ́n rẹ̀ nígbà tó bá ń ṣe àlùwàlá wàyújìrì alẹ́ àyàdé ila akhiri a bákaná yóò rọnu ọwọ́ rẹ̀ níbi lọ síbi ẹ ila akhiri a débi parí irun ẹnu àwọn afá kò lórí pé kò ń ṣe ọ̀rọ̀ yẹn ni fún ẹni tí irùngbọ̀n rẹ̀ bá jẹ́ irùngbọ̀n tó tíkì láti lè máa ṣe ọwọ́ bọnú ẹ̀ lọ ṣùgbọ́n tó yẹ pé irùngbọ̀n rẹ̀ fẹ́lẹ́ òun máa ní láti ti ọwọ́ bọ̀ torí wípé kí ni wọ́n ń rí ara that is awọ ẹ̀kẹ́ rẹ̀ yóò máa appear níbi irùngbọ̀n rẹ̀ so kó jẹ́ kí omi kàn eléyìí nǹkan tó pàtàkì ni ṣùgbọ́n tó yẹ pé irùngbọ̀n ti ẹ tí ó ti bọ́ awọ yẹn wọ́n rí awọ yẹn ìtókàn ní náà ni pé kó jẹ́ kí omi wọ ibi irun yẹn kó jẹ́ kí omi wọ ibi irùngbọ̀n rẹ̀ so eléyìí nǹkan tí ó pàtàkì ni wọ́n bá sọ pé èèyàn ń fọ ojú rẹ̀ fọ́nbáyẹ́sìlú yá dáwọlì ó náà lẹ́yìn náà yóò fọ ọwọ́ ọ̀tún sàlátán àwísìmẹ̀tẹ̀ yóò fọ lẹ́ẹ̀mẹ́ta àbí lẹ́ẹ̀mejì yùfídù alẹ́ alìmáà yóò da omi sí wàyàrúkú ha bí yẹ́dì yóò sọ̀rọ̀ yóò fi ọwọ́ sí yóò fi ọwọ́ sí nínú mọ́tàbí imam malik káfí ọwọ́ gbo oríkèríkè àlùwàlá wa àwọn gbà pé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n gbà pé kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni kí omi ti kan oríkèríkè yẹn ní sìká kan ṣe àlùwàlá ó wá mú ọwọ́ rẹ̀ ó gbé omi kan gbogbo bí tó yẹ kó kàn ní yọ ọwọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ní kí ni ó ti ṣàlùwàlá torí pé kókó gangan ní kí omi kan ibẹ̀ lọ́dọ̀ Imam Malik àwọn ló gbọ́dọ̀ fi ọwọ́ gbó gbọ́dọ̀ fi ọwọ́ gbó àwọn tọ̀hún ní ká fọwọ́ gbó ń ṣe ọ̀ràn yẹn kí omi ti kàn òun ní nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n dúró lé lórí ṣe sotabalẹ̀ ni tó ṣàlùwàlá tó kàn da omi sí ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí omi yẹn dẹ̀ yìí tó kárí ọwọ́ ẹ̀ ní tó tẹ̀wọ̀n àlè lè gbogbo lórí irú èèyàn bẹ́ẹ̀ torí pé nǹkan tó jẹ́ ojúlówó ó ti ṣe wàyùkálìlú aṣọ bí àyàdé yìí bá àbọ̀ ààbì bá àdé wọ́n ní afẹ́kọ́ ya ọmọ níka rẹ̀ báàbọ̀ àbíbáàbí kó fàwọn kan ya àwọn kan ìyẹn gbà tó bá ń fọ ọwọ́ ọ̀tún rẹ̀ so eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìkan tó dá kéèyàn ṣe tí ò bá ṣe kò ṣe nǹkan tó affecti àlùwàlá rẹ̀ since tó ṣe wípé ká fọwọ́ gbo ọwọ́ wa kò ń ṣọ̀rọ̀ yẹn so ká fi ọwọ́ ya ọmọ níka wa ní oníjọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kí omi débẹ̀ ọ̀rọ̀ yẹn ni torí ṣe tó ṣàlùwàlá tó ṣe pé àwọn àlàfo kan bẹ́ ń bí ọwọ́ rẹ̀ tí ó ní òkan kò lálùwàlá o kò ní àlùwàlá tó di kankan gbọ́dọ̀ máa bẹ́ níbi àlàfo ọwọ́ wa tá a láàfọ̀ tí omi ò wá kán ẹni tí omi ò bá kán bí àwọn àlàfo kan bí ọwọ́ ẹ̀ nígbà tó ń ṣe àlùwàlá orí yẹn bẹ́ẹ̀ kò ní àlùwàlá. bákan náà sọmọ yẹsùrù yàdà òun yóò sọ̀rọ̀ kádàlì ọwọ́ òsì yóò fọ òun náà bẹ́ẹ̀ wàyábùlù fi ìmọ̀ abẹ́rẹ́ òsì lálùmọ̀fọ́kẹ́ afáàtú padà sẹ́yìn oníbàtà ni ó fọwọ́ ọ̀tún rẹ̀ ike kó lè gbó eléyìí ta ni kó ṣe yóò ṣe débi ìgúnpá ni yòkírù máa fi gáfìlì yìí ìgúnpá méjèèjì yóò fọ̀ wọ́n wọ̀kọ̀kí àwọn àfáà míì ní ilé ìmọ̀ hadul gatli ipe yóò fọ̀ ọwọ́ méjèèjì débi ìgúnpá fàlẹ́sàdì wájibí ìtàlùkù máa fi kò ń ṣe ọ̀ràn ẹ̀yàn kó fọ̀ ìgúnpá méjèèjì wa ìtàlùkù máa fi ahwatu lizawali takallufi tahdid kó fọ ibi ìgbópá méjèèjì yẹn kún eléyìí nǹkan tó fi dáa jù òun ni tí ó wà sébà fún yẹn pọ́ìntì méjìlá pàtì nísinsìn ọlọ́wọ́ bá ní ìdákúntù ìlàsọ̀láàtì tẹ́ bá dìde tẹ́ fẹ́ lọ kírun fàksílù ojú wákùn ẹ̀fọ́ ojú yìí bá ṣe fọ ojú wa àfáàdì ṣàlàyé fún wa wà aydiyakum ila al-marafiqi ọwọ́ yín ẹ̀fọ́ débi ìgúnpá débi ìgúnpá ṣó túmọ̀ sí pé ànífọ̀gúnpá pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ afọ́lá máa fọ̀gúnpá náà ṣùgbọ́n bá ń sọ fún wa pé àwọn míì gbà wípé ànífọ̀ ìgúnpá ṣùgbọ́n tó correct ò ní pé àáfọ̀ ìgúnpá pọ̀ mọ́ bó ṣe pé tabadé ní ìgúnpá a máa stop a máa fọ ìgúnpá a máa fọ ọ̀pọ̀ mọ́ so ó ti tírìtì pọ́ìntì méjì nínú pọ́ìntì mẹ́rin tí Allahu subhanahu wa ta'ala tó dárúkọ nínú al-Qur'an idha qumtu ila salah tẹbá fẹ́ kí rùn faghsilu wujuhakum ẹ fọ ojú yín wa aydiyakum ila al-marafiq ọwọ́ yín náà ẹ fọ níbi ìgúnpá thumma ya'khudhu al-ma'a lẹ́yìn pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀tún fàífúrígù alábátún yẹ́dìl yóòsùrá yóò dá sí bí àtẹ́lẹwọ́ rẹ̀ òsì tó mọ̀ yẹ́msàhù bí ìmáràsà yóò wá fi ọwọ́ méjèèjì yóò fi pa orí rẹ̀ yẹ́bdá omi mọ̀kọ̀dámi yìí yóò bẹ́ẹ̀ láti ibi wájú min awwali manabiti sha'abi ra'si láti bi ti irú ti ń ìgbà tó fẹ́ fọ ojú àní ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti wù ìgbà tó fẹ́ parí náà yóò tún bẹ̀rẹ̀ láti ibi tí irun ti wù wọ́jọ́ àlà ìbò àmẹ́yìí وقد قرن أطراف أصابع يديه بعض ببعض على رأسه àwọn àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì àwọn ọmọ níka wọn etetí rẹ̀ yóò fi wọn kanra wọn tí ó wàá fi pa orí lọ sẹ́yìn àwọn náà àmọ́ bá ṣe máa ń ṣe so yóò ṣe bẹ́ẹ̀ wàjá àlà ìbò àmẹ́yí alásòwòrán èyí àtàǹpàkò rẹ̀ méjèèjì yóò gbé wọn síbi páríkẹ̀ rẹ̀ so yóò mú àwọn ọmọ níka yẹn yóò pa ọ̀pọ̀ mọ́ra wọn tí ètè tí ọmọ níka yóò kara wọn tó ti wẹ́ẹ̀tì fún omi yóò gbé síbi tí irun ti ń wù ní bẹ̀rẹ̀ orí rẹ̀ yóò mú lọ sẹ́yìn lẹ́ni tó gbé àtàǹpàkò ẹ̀ méjèèjì síbi páríkẹ̀ rẹ̀ fún mayẹ́sà abubiyadé yìí náà sí hanila tọ́ra fi ṣáàrí ra sí yìí mímọ̀ ẹ̀ kọfà ọwọ́ yẹn ni yóò wá mú lọ síbi ẹ̀rí lọ síbi ìpàkọ́ rẹ̀ fún mayàrò dùkù máa ilẹ̀ àìkú bàdà yóò tún dá ọwọ́ yẹn padà síbi tó ti bẹ̀rẹ̀ so eléyìí a pé ó parí a lè ti parí pẹ̀lú ìkan tí ó ṣe yìí náà ṣé ẹ̀kan náà ti tó àbí kó ṣe lẹ́ẹ̀mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ní ẹ̀kan ti tó ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àánú àwọn afá àtà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó tún fi dà sí náà torí àdísì kan tó wá lórí rẹ̀ tó lè ìbáṣe pa orí nìyẹn ṣùgbọ́n ká lẹ́yìn ò ṣe mọ́ye sọ yìí ó kàn fi omi òfin pa orí bílọ́wọ́ kan náà ló mú ló fi ṣe báyìí èyí ò náà ti tó kí omi kó ti kan orí wa òní kókó táà bá bẹ̀rẹ̀ láti wájú kò bá alùwàlà wa jẹ́ ṣùgbọ́n táà bá bẹ̀rẹ̀ láti wájú ìyẹn ló fi dáa jùlọ torí pé bí alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe pa orí rẹ̀ nìyẹn ثم يرجوهما إلى حيث بدا ويأخذ بإبهاميه خلف أذنيه yóò mú àtàǹpàkò rẹ̀ méjèèjì yóò gbé sí àkàlùfà òdìlé níbi ẹ̀yẹ tí rẹ̀ ìlàtùnzẹ́ ìlọtùnbí parí kẹrẹ̀ wọ̀kẹ̀fọ́mọ̀ mọ́sàá àjíza àwú bó bá ṣe pa etí rẹ̀ bó bá ṣe fi ọwọ́ pa dàtí bó ṣe fọwọ́ pa orí rẹ̀ àjíṣà àwọ̀ èyí náà wà òkè ìdà àwọ̀ àbára àsàwò tó bá fi omi ká orí rẹ̀ wal awwalu kó ṣe bá ṣe sọ́lá kọ́kọ́ yẹ̀wò fi dàbí lọ wàláwọ̀ àtìkálá yàdé yìí fi níná tó bá ti ọwọ́ rẹ̀ bọnú igbá fún mọ̀rọ̀ fún àwùmọ́ ó wá mú ọ méjì yẹn ó gbé omu jáde nínú igbá yẹn mọ̀bùrú látẹ́ ní nǹkan tó ti wet wà má sàábí ìmọ̀ra sáwú tó wá fi pa orí rẹ̀ ajá èyí náà wà òkè so bí wọ́n ṣe pa orí òun nìyẹn bí olùmẹ́tọ̀ta sọ lákọ̀ọ́kọ́ yẹn àbí ó kàn fi omi pa lásán bí ó gbé àtàpapọ̀ rẹ̀ ó gbé síbi ẹ̀yìn etí rẹ̀ lọ síbi páríkẹ rẹ̀ ó mú ọwọ́ yẹn ó fi pa orí rẹ̀ bá láìfù omi ṣáà ti ká orí òun tí ó fi dáadì lọ òun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ àgbà ike ó yẹ ká ṣe náà tí èèyàn bá pa apá kan orí tí ó pa gbogbo ẹ̀kọ́ eléyìí lọ́dọ̀ àwọn ṣàfihìyà ọgbà pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ abdullahi bin umar radallahu anhu ó ti pa páàtì orí tí ó pa kì tí ó pa gbogbo ẹ̀ sọni tí ó fọwọ́ kan páàtì orí rẹ̀ náà nígbà tó ń ṣe àlùwàlá kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ thumma yufriqu al-ma'a ala sababatayn lẹ́yìn náà yóò wá da omi síbi sàbá bàtẹ́ yìí tàbí ọmọ níka ìfábẹ́lá rẹ̀ asababa ọmọ níka àfábẹ́lá wọ́n ibò amẹ́yìn àti àtàǹpàkó rẹ̀ yóò fi omi sí méjèèjì wọ́n iṣẹ́ a rámà sàdálì kẹfìlmá tó bá wọlé tìbọ̀ lómi tó mọ̀ yẹ́ pìsà òkùnkùn yóò wá fi ìyẹn yóò fi pa etí rẹ̀ méjèèjì bọ́ ìra umá wọ̀ bá ti ná umá àti ìta àtinú dàtí ìtú wọn ni yóò ṣe yóò mú eléyìí àtẹléyìí yóò ti bọ́nu omi iṣẹ́ tí àtàǹpàkò fẹ́ ṣe òun ni láti wà níbi ìta etí ló fẹ́ ṣe etí ìka ìfábẹ́lá fẹ́ ṣe òun fẹ́ wọnú etí lọ ni ó yẹ ti jẹ́ ìka tí omi ti wà ń bẹ́ẹ̀ so yóò fi àtàǹpàkò pa ìta etí yóò fi ọmọ níka ìfábẹ̀lá yóò fi pa ìlú etí so pẹ̀lú eléyìí ó ti pa ìtàǹpè ní etí eléyìí òun ni nǹkan tí ó rí látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam وتمسح المرأة كما ذكرنا obìnrin náà òun náà pa etí rẹ̀ pa orí rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé وتمسحوا على دلاليها ولا تمسحوا على الوقاية وتدخل يديها من تحت عقاص رأسها شعرها في رجوع يديها في المسح náà obìnrin yóò fi ọwọ́ pa irun rẹ̀ náà nínú tó dàálẹ̀ kò nẹ́tẹ́sì pé kó pa kó pa dé ìparí bákan náà in tó wọ̀ sí orí ni wọ́n ní kó má fọwọ́ pa nǹkan ẹ̀yẹ irun rẹ̀ yóò ti ọwọ́ bọ̀ abẹ́ ìmáàrù rẹ̀ láti lè fi fi pa tó bá dirun so yóò ti ọwọ́ bọ̀ àlàfo náà láti lè fi pa irun yẹn ṣùgbọ́n àwọn àfáà mi gbà wípé obìnrin ó lè fọwọ́ pa ìmáàrù rẹ̀ pàtàkì jùlọ tó bá ṣe pé nǹkan tí ó ṣòro fún láti ti ọwọ́ bọ̀ ní pàtàkì jùlọ tó bá ṣe pé nǹkan tó wà ní ìta ni àti obìnrin yẹn wà ń ta irun obìnrin dẹ̀ ní òòrùn so kò sí pé tó ní kó ń fẹ́ pa irú orí wù kó wá ṣe irú ẹlẹ́ so ló jẹ́ pé orin rẹ̀ látọ̀dọ̀ àwọn ìyàwó anábíwá Muhammad sallallahu alaihi wa sallam bí Ummu Salama radiyallahu anha ipe a máa fọwọ́ pa gèlè tó wó tó ìborùn àbí káàfù sáàsùpò bẹ lórí ẹ̀ àfi pa eléyìí òun nìkan tí ó tẹ̀wọ̀n àwọn àfáà mi àní kóbìnrin tó lè ṣerú ẹ o ti gbọ́dọ̀ kọ́kọ́ ṣàlùwàlá ń lé tẹ́lẹ̀ tó tó bá déta tó bá tún àlùwàlá mi ṣe kò ní ní ibi tí ó ẹ̀ṣẹ̀ sí irun rẹ̀ yóò kàn fọwọ́ pa bí ẹni tó wọ socks ṣùgbọ́n eléyìí kò sí ẹ̀rí fún un so lè fọwọ́ pa kìmáàrù tó wọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ṣe lè fi ọwọ́ pa láwàní rẹ̀ ọkùnrin yóò fọwọ́ pa láwàní bó ti ẹ̀ jẹ́ pé ibi àásọ orí ọkùnrin yóò fọwọ́ pa ní tó wá ṣẹ́kù yóò wà fọwọ́ pa láwà ní ṣùgbọ́n obìnrin eléyìí lè mọ́rọ̀ òun fóun bẹ́ kó fọwọ́ pa kìmọ́rù ẹ̀bẹ́ ní yìí tó tẹ́wọ̀n kò sí nǹkan tí ó burú bẹ́ so torí pé tó bá lóun fẹ́ fọwọ́ pa orí ó túmọ̀ sí pé ó lè fẹ́ ṣí irun rẹ̀ lẹ̀ tí ó bá ń ṣe ibi tí ó gbó òun níbi tó wá eléyìí rẹ̀ ń ṣe nǹkan tí ó bá mú thumma yaksilu rijlayhi lẹ́yìn náà yóò fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yasubu al-ma'a biyadihi al-yumna yóò fi ọwọ́ ọ̀tún máa omi ala rijlihi al sí ẹsẹ̀ rẹ̀ ala rijlihi sí ẹsẹ̀ rẹ̀ ọ̀tún wa ya'ruquha biyadihi al-yusra qalilan qalilan yóò máa fi ọwọ́ òsì máa gbó gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa pé lọ́dọ̀ àwọn màlìkíyà ká fi ọwọ́ gbó oríkèé àlùwàlá yàtọ̀ sí à ń pa irun àbí à ń pa etí àwọn gbà wípé kí ni ọ̀ràn ayàn ni ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n onípẹ́kọ́ kì í ṣe ọ̀ràn ayàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá yóò ríbu ha bizalik tí ó fi omi ìyẹn kárí àwọn nǹkan tá a sọ yìí fàlàsà lẹ́ẹ̀mẹ́ta wà ìṣá tó bá wù kálàlà àsọ́ọ̀bí àwúfìdà àlèkì ó lè fi ọwọ́ ya ọmọ níka rẹ̀ àti sọmọ níka ẹsẹ̀ rẹ̀ wà ìtarak tó bá fílẹ̀ falaharaj kò sẹ́ṣẹ̀ mbẹ́ wàtàkìlìlù àtẹ́yàbìlínàs kó fi ọwọ́ wà yá àrùkọ yìí wà àrùkù bẹ́ yìí ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ koríko ń gbó wà orúkúgbé yí bákanáà ibi kókósẹ̀ rẹ̀ kó gbó wọ́n mọ́ lẹ́yà káàbí ìwùdàkìlù ìlmá nǹkan tó ṣe pé òun sábà rọrùn kí omi kó tètè débẹ̀ bí súnrẹ̀ àkíákíá nìjọsáwọ́tí na òṣùkú kí níbi àwọn ibi tó ṣe wípé ó ní àwọn bí máàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe wípé téyìn ò bá farabalẹ̀ a rí wípé omi ò kàn wọ́n fàlìbálẹ̀ bilhar wọ́n ni gbogbo dáadáa ma asọ́bìn má ilé yẹ́dì kó máa bẹ omi sí fàyínà òjá al'ata torí pé orin ilẹ̀ inú ọ̀rọ̀ arẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó ni wáìlú lil aqab minan ègbé kó máa bá àwọn gìgísẹ̀ nínú náà anábì sallallahu alaihi wasallam ó sọ gbólóyìn gbà tí wọ́n bẹ lórí ìrìn àjò àwọn kan wọ́n ń ṣàlùwàlá ó wá rí wípé omi ò ká bí gìgísẹ̀ wọn àbí bí ẹ̀yìn ẹsẹ̀ wọn omi ò ká dáadáa àwọn àmì ń bẹ bẹ́ẹ̀ wípé omi ò débẹ̀ anábì pariwo wáìlú lil aqab minan nar a ègbé kó mọ bá àwọn gìgísẹ̀ tó ṣe wípé wọ́n ṣe àlùwàlá fún wọn ṣùgbọ́n pẹ̀lú mọ́ iṣẹ́ àlùwàlá náà omi ò tún wá débẹ̀ ìgbé kó mọ bárò àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó ẹ ló jẹ́ pé ká fi omi ká jẹ́ kó débi tó yẹ kó dé bàtà bá ń ṣe àlùwàlá ó pàtàkì sọ á pé ọlọ́run bá sọ fún wa wípé wọ́n sàhó bí rúurú sì fún orí ẹ̀pa point number three nìyẹn wà àrùjúlà kún ẹsẹ̀ yín ẹ̀fọ́ ìlàlùkàbẹ́yìn débi koko yìí débi koko yìí ó jẹ́ point number four so àwọn kámẹ́rà yìí lọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ni wọ́n máa ń pè ní ọ̀ràn ìyẹn àlùwàlá ká yọ ẹnu nù omi símú ká pa etí wa wọ́n á ní nǹkan tó dáa ni bó ti ẹ̀jẹ̀ pé gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa Hanabila wọ́n gbà kí ni ọ̀ràn yẹn ni wọ́n ọ̀rọ̀ ká omi símú káyọ ẹnu nù àwọn gbà pé lára àlàyé bá ṣe ń fọ ojú ni ọlọ́run bá pa aláṣẹ pé ká fọ ojú wa ẹnu wa ó wà bí ojú wa imú wa ó wà bí ojú wa so bá ṣe fa fọ ẹnu ju ẹnu wa nù bá ṣe fa omi símú wọ́n gbà pé àlàyé ááyà yẹn wípé ẹ̀fọ́ ojú irin bákan náà ẹ̀fọ́ ẹ̀pa etí yín wọ́n gbà wípé lọ́dọ̀ Imam Ahmad nínú ẹgbà wa kan wọ́n gbà pé kí ni àlàyé bá ṣe pa orí wa náà ló extend débi etí torí pé etí ara orí ló wà ṣùgbọ́n kókó rẹ̀ ni wípé kájẹ́ kí omi débi àwọn oríkèríkè àrùwà látà bá ń ṣe torí pé anẹ́bùsọ̀lá fẹ́mú ní ègbé kó mọ bá àwọn gìgísẹ̀ kan nínú náà láti fi hàn ṣàlùwàlá kó ló ń kó tún wá dọmọ náà látara àwọn nǹkan wọ̀nyí látara wípé kò ṣe bó ṣe yẹ kí ó ṣe ṣe léyìn nǹkan tí ó burú púpọ̀ ni anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ti rí arákùnrin kan tó ṣàlọ̀ alábẹ́ tó ṣe wípé tí ó dìde dé òkè ọmọ níka lọ dàtí ibi orí ọmọ níka níbi ẹsẹ̀ ìyẹn anábì rí pé àmì pómi ò kàn bẹ́ẹ̀bẹ́ gbàmí ìtaba ń kánjú tá ń ṣe àlùwàlá omi ó lè mọ́ kàn bómi ìwé ẹsẹ̀ wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam fa amarahu an yu'id al-wudu'a was ó ní ìrun ẹ̀ lọ́tún kí lọ́tún àlùwàlá ṣe kò dẹ̀ tún ìrun ẹ̀ kí látara kí ni àlàfo kékeré tó rárá ń bí ẹsẹ̀ rẹ̀ tó ṣe pé omi ò nínú ẹgbà wa míì anabi sallallahu alaihi wasallam ó sọ fún wípé kí ni ahsin odo ak lọ́tún àlùwàlá ìṣe dáadáa dàtí síbi tómi ò dé jẹ́ kí omi dé bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé àwọn kan wọ̀nyí ó pàtàkì gẹ́gẹ́ bá sọ fúnra wa ìgbà tá à ń sọ̀rọ̀ pa bóòlù àṣemọ̀ ń tábà nígbà tá a bá fún sáré agbọ́dọ̀ gbìyànjú kárí pé àṣebóṣe ẹ̀ka ṣe kó máa jẹ́ pé exercise in futility ó ní ìtàlá ń ṣe bákan tá a bá là ń ṣe àlùwàlá tàbí pé a ṣe bó ṣe kí a ṣe وليس عليه تحديد غسل أعضائه ثلاثا ثلاثا بأمر يجزي دونه ó ní kò sí nǹkan tó sọ yí pé ṣe lẹ́ẹ̀mẹ́ta ìyẹn oríkèéríkèé yẹn bí amìrin yóò jí òdú náà hù so a wò pé àlùwàlá tó ń fẹ́ ṣe yìí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ló ń fẹ́ ṣe ó fi dá sí mẹ́rin tó bá ṣe lẹ́ẹ̀mejì ẹ̀mejì ó dá ẹ̀kan ẹ̀kan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wàlẹ́sọ̀ alẹ́ tàdídò gáṣẹ́ àdọ́ ìsàlátà bí amìrí yóò jí òdú náà kó wá ní ẹ̀mẹ́ta ló ń fẹ́ ṣe tó ṣe yí pé tó bá ṣe less than ìyẹn náà wà òkè wàlákínàwó aksaru máa yóò fàálì ṣùgbọ́n mẹ́ta òun ni tó pọ̀ jù tí yẹn lè ṣe kí ẹni mo fẹ́ ṣe lẹ́mẹ̀ẹ́rin mo fẹ́ gba ládá sí kò sí ládá tá bá forí ke àlùwàlá lẹ́mẹ̀ẹ́rin o kọ̀mọ̀nkánà yóò bí akọ́lá mizalik ẹni wá ṣe kó lè jẹ́ kí omi kárí àwọn oríkè àlùwàlá yẹn pẹ̀lú nǹkan tó kéré sí mẹ́ta àjíṣà awú ìyẹn náà wà òkè okay ìdá ahkama zalik tó bá ti ṣe dáadáa walaysa kullu nasi ìkámi zalika sawa kò ṣe gbogbo èèyàn ló lè ṣàlùwàlá ní ẹ̀ẹ̀mejì abẹ́ ẹ̀kan tó ṣe wípé omi ó wà débi omi tó yẹ kó dé torí náà ká ṣe lẹ́ẹ̀mẹ́ta èyí ń láàmà encourage àwọn èèyàn fún ṣùgbọ́n tó bá ṣe lẹ́ẹ̀mejì tómi débi tó yẹ kó dé alhamdulillah ó wà òkè tó bá ṣe lẹ́ẹ̀kan tómi débi tó yẹ kó dé alhamdulillah ó wà òkè ṣùgbọ́n kó wà òpó ẹ̀mẹ́ta lèyàn gbọ́dọ̀ ṣe é òun kò ń ṣe pé dandan kó jẹ́ ẹ̀mẹ́ta tó bá ṣe less than that tómi dẹ̀ débi tó yẹ kó dé ìyẹn náà ó jẹ́ nǹkan tí ó bá mú bẹ́ẹ̀ náà so eléyìí lórí bá ṣe ń ṣe alùwàlá gẹ́gẹ́ bí afáṣe ṣàlàyé fún wa òun ni èyí inshallah a mọ̀ mẹ́nubà àwọn ahadith kọ̀ọ̀kan tó wá lórí bá ṣe ń ṣe alwàlá gẹ́gẹ́ bí àwọn sàábì kọ̀ọ̀kan wọ́n ṣe gbàlwàlá anábíwa muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbà wá ní ìtò kún ní àti tó ṣe wípé a lè ṣe tó ṣe bá mú àwò bí àdífì mélòó kan láti lè fi bùtírẹ́sì àwọn nǹkan tí afá ṣe lálàyé fún wa torí gbogbo nǹkan tó ń sọ yìí nǹkan tí wọ́n mọ lórí ẹ̀rí látinú alkur'an àbí sunna anábíwá muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n wọ́n á ṣe ń ṣókíṣókí so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ wọ́n lè máa lè gbọ́ àwọn àdífì yẹn yé dáadáa tán lè mọ́lé a ṣùgbọ́n bóun náà ṣe ń ṣàlùwàlá àfà lèmi fẹ́ gbọ́ nìyẹn ok má ṣe ń ṣàlùwàlá ni ẹ̀rí wo ló wá ní bá ṣe ṣàlùwàlá ni ibẹ̀ láti nídìí àwọn àhàdífì tí àwọn àfà agbára lé tí wọ́n fi wọ́n ra àwọn kan tí wọ́n summarize sọ abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala àwọn aṣẹ́ ìjọsìn wa ó gbà ní ìbádà fún wa kó ṣe àmójúkúrò fún ẹnì kọ̀ọ̀kan wa.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 alhamdulillah wa salatu wa salam ala rasulillah abad ẹni tí ó ń ṣe alwala tó wá tọ́ nígbà tó bá dé àyè kan tó bá padà wá àwọn afáà ní tó bá ṣe tó bá tí pẹ́ púpọ̀ ó lè kọ̀ntínú alwala rẹ̀ kò rántí ibi tó ṣe dé èyí tó tẹ̀wọ̀n jù lẹ́mí rẹ̀ òun ni pé kò tí ṣe torí pé ó láòtù pé kí ni ṣé òun ti fọ apá àbóhùn tí fọ so ìpìlẹ̀ ni pé kò tí fọ àfi tó bá tó wà sátẹ́ǹ ni pé kí ni òun fọ apá òun ṣùgbọ́n àwọn èyí tó ti ṣe tẹ́lẹ̀ yẹn ó gbọ́dọ̀ wò ó ṣé àsìkò tó fi ṣe yẹ ó pẹ́ àbí ó pẹ́ lápẹjú ẹsẹ̀ ní tó ń ṣàlọ̀ alálọ́ ó wá fọ ojú rẹ̀ lẹ́yìn wá bẹ̀rẹ̀ sí báyàn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà tó yá ó padà wá síbi àlọ́ tó ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ àsìkò yẹn ti pẹ́ so àwọn afẹ́sì mi á sọ wípé kò lè mọ lórí rẹ̀ torí pé ó súnmọ́ ó ti gbẹ so yóò tún àlọ́ alá rẹ̀ bẹ̀rẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ṣe sọ so lè ní wọ́n pè ní almuwala that is tá a bá ń ṣe alwala ká jẹ́ kí ó mọ́ pẹ̀ síra wọn àwọn oríkèríkè alwala tá fẹ́ fọ́ ká mọ́ jẹ́ kó pẹ̀ wọn wallahu سبحانك لا أم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب